Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí ó máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi Rabbil Alamin khalaqal jinna wal insa li ibadatihi wa amarahum bi tawhidihi wa ta'atihi. Ashhadu an la ilaha illa wahdahu la sharika lahu لا شريك له في عبادته كما أنه لا شريك له في ملكه وأشهد أن محمدا عبده ورسوله ọlọ́run ọba wa la fi ọpẹ́ fún ọba tọpẹ́ tọ́ sí a ti tọrọ àlékún gáàtì gẹ̀fà níbẹ̀ Muhammad sallallahu ta'ala wasallam ọba tí ó dá àlùjànnú àti èèyàn nítorí ká lè sìn ẹgbọ́n tí mo wí dáadáa o ọba tó dá àlìjànú ó dáwọ̀ èèyàn àtàlìjànú lé ìbàdàtì wà máa kọ̀ láktù lè jìnnà kí n kọ́kọ́ fẹ̀ rí dìyàn mọ́lẹ̀ àti pé àti wípé èmi kò ṣẹ̀dá àlìjànú àti ènìyàn lásán mi ò dá àlìjànú àti èèyàn lásán àyàfi kí wọ́n lè máa sìn mí kí wọ́n lè máa sìn mí tọ́pìkì wa gangan nìyẹn lónìí ọlọ́run dá wa tó rí ká lè wá sí ọlọ́run láyé ni torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tó mú ìgbáyé gbádùn bá wa ọlọ́run ti dá sórí ilẹ̀ ayé àlèkà mú káyà kan jò ní nígbàtí ọlọ́run sọ́rọ̀ ìkẹ́ fún wa ó kàdé ọwábá débi wípé wà ń tẹ̀rún dún ní ìmọ̀tàláhì látò àtẹ́bá ní ẹmọ̀ ka ìkẹ́ ọlọ́run bá tó ṣe lórí lórí ẹ lè sùn ká rẹ̀ tán pa jẹ ó dá jíjẹ síbẹ̀ ó mọ̀ pa ó dá jíjẹ síbẹ̀ gbogbo nǹkan tó wà láyé yìí pátápátá tí ń wa àbí orílẹ̀ kan à ń discover ẹni kò sí nǹkan kankan wà tó jẹ́ pé ìjọba ló lè àwọn ni wọ́n ní irinṣẹ́ tí wọ́n fi gbé jáde àwọn ni wọ́n ní irinṣẹ́ tí wọ́n fi sọ́dá àǹfààní faraàlú àwọn nǹkan kan wà tó jẹ́ pàwà gangan fúnra ara wa là ń discover sọ yẹ bóòlù àti mọ̀ pé bí ẹ̀gẹ́ tabaki bọ̀lẹ̀ yóò dóúnjẹ igi ẹ̀gẹ́ gan ẹ̀ ní kìbọ̀lẹ̀ dé lájì igi ẹ̀gẹ́ tó mọ bí rúlà kékeré kan sẹ́ ẹ̀ ní kìbọ̀lẹ̀ dé ìlàjì igi ẹ̀gẹ́ ǹgbà kó tó yè ta ló sọ fún wa pé okùn ànàmọ́ yóò disu nígbà tá a bá kìbọ̀lẹ̀ tí èsì su ẹ̀ gangan àwọn nǹkan yẹn nínú àlùmọ́ọ́nì ilẹ̀ náà ni àtàwọn nǹkan tó tún jọ bẹ́ẹ̀ àtàgbàdo àwọn nǹkan tápá àti wákà nìyẹn gẹ́gẹ́ bí ọlọ́dà kọ̀ọ̀kan tàbá ọlọ́ni wa anza ní suratul hadid súra irin nínú ẹ̀ náà lọ́n sọ pé wa anza lina hadida mo sọ orin kalẹ̀ irin ò sì rọ̀ bí òjò irin ò jábọ́ bí òjò inú ilẹ̀ níjọba ti discover ẹ̀ wọ́n sọ pé ìlú báyìí onírin ni wọ́n ìlú báyìí elépo ni wọ́n gbogbo nǹkan ìgbáyégbádùn yìí ẹ ti rí mhm. a sì ń yọ irin jáde láti inú ilẹ̀ a ń yọ irin jáde láti inú ilẹ̀ ọlọ́run jẹ́ ká mọ̀ ìzáàlì ọlọ́run bá sílò ní èdè lábáwà anzali náà hadida a sọ kalẹ̀ bí máa na wà jáàlá fil ardi hadid bí máa na ẹ̀nzáàlù bẹ̀ máa na jáàlá torí kò rọ̀ bí òjò ó sì láǹfààní ta fi ń ṣe nígbà tọ́lọ̀ tún sọ̀rọ̀ irin ó ní àdísọ́rọ̀ ẹ̀ náà kọ́ ni tí ìbá sún ṣẹ̀dí dún ohun ìjà tí ó le kókó ń bẹ nínú rẹ̀ nínú irin tá a wí yìí ọlọ́run tún ní kárí nǹkan ogun yọ wà mọ̀ náà fi hùn lè náà àti ohun tí ó ń ṣe àǹfààní fún àwọn ènìyàn nínú irin níbẹ̀ láti rí ẹmọ sọ ibẹ̀ ni dá ibẹ̀ ni kólorúkọ ẹ̀ tán jù látó ẹ̀ tán masingan ibẹ̀ ló wà Eh, missiles oríṣiríṣi àwọn nǹkan bomb nínú ẹ̀ ló wà wàmọ̀náfíùlì nurse nínú irin irin láti ń gun benz láti ń gun jeep láti ń ṣe àwọn nǹkan míì tó jẹ́ nǹkan èlò àwọn nǹkan fami nǹkan pọnmi nǹkan èlò ní oríṣiríṣi nǹkan èlò nínú irin náà ni ọlọ́ni yìí tẹ̀ fi ń jà wà ń bẹ̀ táwọn kan bá gbọ́ta dé sí yín tó jẹ́ àǹfààní fún yín wà ń bẹ̀ kí mo fẹ́ fàyọ kí mọ́ lọ títí lórí yẹn in tó kàn kù fún wa tó yẹ ká gbáyé wá ṣe ká gbọ́gbọ́ yí ẹ̀ ni pé mo dá yín pé kẹ́ wá sìn mí ní tó jẹ́ kí n wá mú tọ́pìkì wá ni pé àwọn èèyàn ní ọ̀rọ̀ ìsìn ò le tó bá kò kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó bá yẹn ọ̀rọ̀ ìgbàlà ní iṣu àwọn Yorùbá wọn ní àmọ̀ nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn làkọ́kọ́ tó kàn gbàlà anajat forum tó jẹ́ olùgbọ̀wọ́ ètò yìí anajat ìgbàlà ní jẹ́bẹ̀ tàbí ká sọ pé ọlà àwa ń sọ̀rọ̀ nípa kí la ṣe ká tó là àbẹ́rẹ̀ pé níta ń sọ láti yẹjọ́ ènìyàn kó tó kan ọlà àwọn èèyàn wọ́n máa congratulate àwọn tó bá sìnlú wọn ní ó sìnlú bàbá ẹ̀ ó mọ̀ pé nínú ayé gan wọ́n bìlífù nínú ìsìn kó tó kan ọ̀rọ̀ tó bá ṣe pé ìlú tí ó tòrò dáadáa tó sì develop yàtọ̀ sí orílẹ̀-èdè táwa wà yìí tí wọ́n bá ṣèlú tí wọ́n sì gùn lẹ́mí wọ́n gbà pé àwọn ìtókù táwọn fi lọ ayé tán àwọn ọmọ ìjọrọ̀ lọ ni ọ̀làdé nìyẹn wọ́n gbowó kan yìí wọ́n gbowó túlùtúlù kan ó tún wá mọ̀ gbà mí díẹ̀ dédé lẹ́yìn ẹ̀ tí táwọn náà fi kó láyé ṣùgbẹ́ni tó ṣèlú ní máa ráǹfààní hàn ní gbogbo ibikíbi láyé even lórílẹ̀-èdè ti wa sóyé gbogbo àì náà nísìn lápèjúwe ká sọ pé local government kan náà láti wá kẹ́nìkan máa ṣèlú kọ́ wá dọjọ́ alẹ́kọ̀ọ́ náà sọ pé ṣe bí wọ́n jọ bí wa local government yìí ni kó náà wá kọrí síbẹ̀ pé owó tèmi náà kọ́ ọwọ́ fẹ̀yìntì wọ́n sọ fún pé lọ fẹ̀yìntì àga ẹ àwọn tó ṣèlú ni tán fẹ̀yìntì ọ̀dọ́ wa àwọn ni à ń fún lówó wọn ò ní fún kọ́bọ̀ lẹ́yìn wọn àgbà náà kò pàkíyèsí sí nǹkan kan àwọn èèyàn ń dunú wọn ń yọ̀ torí pé wọ́n jẹ́ olùsìnjọba ìjọba ní máa wá sìn wá sóye tó bá di pé líléètì ni ó lẹ́ lómi kó ń bi iṣẹ́ tí ó sì rí ibi wẹ̀ lásìkò kò ní wẹ̀ wa lẹ́lẹ́ tó wá wẹ̀ o ara ìsìnjọba ni àbí ìwẹ̀ ò le tó bá wọn ẹbẹ́ ni kó wọn wẹ̀ lálẹ́ ni bó bá ṣe pé oúnjẹ ní ó bá fà kí wọ́n lè wá ní àwọn sórí ibú nítorí oúnjẹ ebi yóò pa ibi títí ń sìnjọba yóò rí kóun sìnjọba dójú àmì ibi tó jọba fẹ́ by one way or the other tán bá wá lè kó mi sẹ́jọba ìbànújẹ́ dé in tí wọ́n sì pera wọn ẹni tí ń sìnjọba ni wọ́n pè lédè Yorùbá lédè òyìnbó wọ́n pè lẹ́ni tí ń sìnjọba civil servant àwa ní ká sin lọ́hùn ẹrú ìjọba ẹ̀sìn lórúkọ tí wọ́n tún pè nù àwa ní ká sin Ọlọ́hun the same statement náà la lò fọ́lọ̀ pé ẹ jẹ́ ká sin lọ́hun tọ́lọ̀ ń dá wa fún nìyẹn àwọn bá yarí torí pé ọlọ́run ṣe wá lẹ́ni tí ó sìn ó ṣe wá lẹ́rú ẹ̀ tí ó mọ̀ jọ́sìn fún tó tẹ̀wá lórí bá fẹ́ sìn wàbí hádà yóò àrùn sí wa pé mọ̀sùlùmí mìíràn muslim àyàn sọ̀rọ̀fà kúlà ìbàdá ti hìlìlà gbogbo tó bá jọmọ́ jọ́sìn ká darí ẹ̀ ọlọ́run bá pátápátá kí n tẹ̀ tó lọ́dọ̀ yẹn inú suratul Al-An'am kul inna salati wa nusuki aya 162 wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika la wípé dájúdájú irun mi dájúdájú irun mi àti fífi oore ṣe ẹ̀sìn ọrẹ ṣe ẹ̀sìn mi ẹ́ àti fífi ọrẹ ṣe ẹ̀sìn mi tẹ́ ọrẹ ló wà ń bẹ̀ àti ìgbésí ayé wà nósókí àti gúnran sóyé ládàáyàn rí àti gbogbo ohun tí máa rọ̀ mọ́ ìjọsìn al-ansak nósókí lansak wà máa yáyà àti kíni àti ìgbésí ayé mi àti ìgbésí ayé mi pátápátá Ati òkú mi àti òkú mi fún ọlọ́run ni ọlọ́run ni mo gbọ́dọ̀ fi fún olúwa gbogbo ẹ̀dá ọlọ́run yẹn pé tí ọlọ́run bá ni mo gbọ́dọ̀ bá fẹ́ tí ayé mi bá forí gbárí pẹ̀lú tọ́lọ́n fẹ́ mo gbọ́dọ̀ yẹn tọ́lọ́n fẹ́ láyò that is why tó fi jẹ́ pàwọn ẹni ọlọ́run ó láwọn kan kan pé wọn ò lè jẹ kì í rẹ̀sẹ̀ pé kò dùn ó láwọn kankan tí wọn ò lè mu àwọn èèyàn sì mú kódà ń tó mọ́ tó jẹ́ mínà tọ̀yì bat àmọ́ tó jẹ́ pọ́nà ìrú ni wọ́n gbà rí tó yẹ lápèjúwe oyin nǹkan mímu ni tó jẹ́ halal wàrà nǹkan mímu ni bọ̀tí wọ́n lọ jí wàrà ẹni ẹlẹ́ni fún ni ẹni ọlọ́run ní bá wọn mú nǹkan ló sọ di haram nǹkan mímọ́ ni o kìí sọ ti bọ́ọ̀lù bí o but wọ́n jí fún ni wọ́n jórin olóyin kú ni so ye wọ́n fọ́ ṣọ́ọ̀pù ẹlẹ́lẹ́ ni wọ́n kó fíjú mi kí ń bẹ̀ ni ẹni ọlọ́run ní bá wọn mú ká tó wá sọ pé dọ́lọ̀ ṣe ní haram gangan ọba tó ti pé ránṣẹ́ rí ìkàlà kò sí orogún fún o èyí ni apá láṣẹ fún mi ń tá apá mi láṣẹ nù látòrí àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì rẹ̀ wàhánà awwalul muslimin èmi sì ni aṣíwájú àwọn tí ó gbà pípa òfin ọlọ́run mọ́ ní ẹ̀sìn. ẹ tẹ̀síwájú kó àgọ́yẹrọ lọ ìyábògé rọba. wípé èmi yóò àlè máa wá olúwa kan lẹ́yìn ọlọ́run. ṣé ń gbà tá a tún gbọ́ yìí sá tún wá lè máa wọ́lọ́run míì táàtùn wá fi jọ́sìn fún lódodo yàtọ̀ sí Allah Rabbul Alamin. nígbà tí ó jẹ́ pé òun ni olúwa gbogbo nǹkan. òun ló dá gbogbo nǹkan tí sì ń pa wá láṣẹ yìí. gbogbo iṣẹ́ tí ẹ̀mí kankan bá ṣe ó ṣe fún orí ara rẹ̀ olùrẹ́rù kan kò ní ru ẹlòmíràn lẹ́yìn àfẹ́ kí yẹn kó jẹ́ nǹkan tí ó yí tí ó yé gbogbo ẹ̀dá pátápátá pé iṣẹ́ olùrẹ́rù ìyẹn iṣẹ́ náà là ń pè lẹ́rù yẹn iṣẹ́ tẹ́nìkan bá ṣe yóò padà wá tó bá jẹ́ṣẹ́ lóore tọ́lọ́run bá yọ́nú sí yóò wá jèrè ẹ̀ tó bá jẹ́ṣẹ́ ibi yóò wá kábàámẹ̀ ọlọ́ọ̀bá wa táwọn wí rọ́bù lè ṣe ìrànlọ́ba tó dá gbogbo nǹkan tó jẹ́ dídá fàlà yusrifu mini ìbàdá ti ṣe ànìgbẹ́rì láà àgbọ̀rọ̀ darí ìjọsìn fún kankan mi àfi Allah lùsọ́nà mi wọ́lá àlìbẹ́ṣà àgbọ̀rọ̀ spiriti fèrè àgbóòsà àgbọ̀rọ̀ darí ẹ̀sọ́dọ̀ èèyàn hayin wọ́lá mayit àgbọ̀rọ̀ sí ẹni tí ń bẹ láyé àgbọ̀rọ̀ sí ẹni tó ti ku wọ́lá àlì malakin àgbọ̀rọ̀ sí malaika wọ́lá àlì hawa nafsi àgbọ̀rọ̀ sí fẹ́ inú ara wa torí àwọn èèyàn máa tọ́ka sí ẹni tí bá ń sin ra ẹ̀ tí ń sin ara ẹ̀ wọ́n ní ìfẹ́ inú rẹ̀ wà láàrín tọ́mà ìmìnà àtùmá ìdúnìyà àgbọ̀rọ̀ sí ojú kòkòrò kan láyé yẹn pé ká jẹ́ pé à ń fi ojú kòkòrò kankan táwọn wá láyé láfi ń kọ ọlọgbọ̀ ọlọ́run wà láàrín ríà àgbọ̀rọ̀ fi sí árí mi ká fi fi sí árí mi wà láàsúnmà àbí sí agbọ́ mi torí pé ìbáadà mọ́ta kan látọ̀ àṣẹ òmìnà àrí àlàṣíà àwòṣe òmìnà shirk tó bá ti rí pé a fi wójú rí ọlọ́run àtún wójú rí èèyàn a fi sun látún sìn èèyàn bátọ̀ ẹ̀sìn ti bàjẹ́

Sura 39 ayah 65 Walakodi uhiya ilayka wa ila alladina min qablik la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin Dájúdájú dájúdájú Ọlọ́run lójú ọ̀rọ̀ kanabi ọ àti sí àwọn ẹni tí wọ́n ti ṣíwájú àtàwọn tó ṣáájú rẹ̀ nínú àwọn ẹni Ọlọ́run àwọn nábì Ọlọ́run àtòjú sí Ọlọ́run dájúdájú dájúdájú tí ó bá ṣe pé ìrẹ́ bá bá ọlọ́run wá orogún tó bá bá ọlọ́run orogún dájúdájú iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ ẹ̀hẹ́ àti pé ó máa bá ó máa ọba máa bẹ nínú àwọn tí ó ṣe òfò nígbà tọ́lọ̀ ń dojú ọ̀rọ̀ kàná gbọ́n tó bá gbọ́dè lárúbáwá ó mọ̀ rí pé ntọ́lọ́run bá lò ń bí ẹnìkan ṣoṣo lọ́rùn bá ń bá wí tó sì fẹ́ kọ́rọ̀ òun kárí gbogbo èèyàn làyà àbàtọ́nà amaluka kààyàn ẹnìkan lónìí gender ẹnìkan ni second person singular òun ló ní káàfù yẹn tọ́nà amaluka àti kí tó ni wà látàkù náà táà mùkátọ́bù náà ilẹ̀kìtọ́bù náà ni títí lọ bẹ́ẹ̀ àmọ́ pé àwọn èèyàn tọ́lọ́run rán jùṣẹ́ sákèsí ni ò Ọlọ́run ti mọ̀ pé òjùṣẹ́ wọn ní ọmọ ènìyàn àwọn èèyàn ń jọ́sìn láyé fún nǹkan tí ò ní ṣe wọ́n láǹfààní tó sì ní kan bá wọn abida ghayra Allah ọlọ́run ní inú suratul hajj aya 12 àbíkàtà ẹgbẹ́ látàrí àkọkànlá sí kẹtàlá yàdìrún àti pé àti pé ẹni tí ń fi yẹ́súyẹ́sú sin ọlọ́run yẹ́súyẹ́sú sin ọlọ́run bẹ nínú ẹ̀dá nínú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ tí rere ká bá wá bá a bá rò orin kan a fi ọkàn balẹ̀ yóò sọ pé ẹ bá mi dúpẹ́ o ọlọ́run ti ṣe o àdúrà ti gbà o yóò gbà pọ́ lọ́run ló ṣe. ṣùgbọ́n tí àdánwò ká bá wá bá a tádánwò bá wá dé a yí ojú rẹ̀ padà kúrò ní. bẹ́ẹ̀ ní bá lọ́dọ̀ ọlọ́run bàmọ́ kò ní síngẹ̀ wa wọ́n mú kí ló fà á tẹ́ mi àṣà jẹun Allahu Akbar naam ó ṣe òfò láyé àti ọ̀run. ẹ̀hẹ́ bábí kọ́ra sì gbé kalẹ̀ nù. èyí ni òfò tí ó hàn gbangba. bẹ́ẹ̀ ni ẹnjẹ́ sì ń bọ́ ọmọ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n kan ní wasaariku dín Allahu Akbar wasaariku lè máa lè ẹni tó gbé dúkìá madimu mú wà mú takọrún àwọn èèyàn wọ́n ra mú lọ́tún kì í ṣe dúkìá tí wọ́n ló gbé o wọ́n ṣe kí ni wọ́n ra mú lọ́tún lọ́sì wọ́n gbọ́ ó báyìí kan tó gbọ́ lè dédé lẹ́wàá fà níbo mi wọ́n ti sún náà wàsárí kù lè máa lè màdí múmú wà mú takọrun wọ́n yẹpẹrẹ wọ́n tẹ wọ́n já sí òhò wọ́n dáná sun wàsárí kù díìnì láyádìrí ìbìhí ahadun ẹni tó wá jẹ́sìn gbà ìyẹn jẹ́ ó gbà ẹ̀sùn ná ẹni tó já ẹ̀sìn gbà wọ́n sì ń lọ ó sì yàn ẹníyàn ò ẹ̀sìn olé tó bá ẹ̀sìn tí ẹ̀rì sóríire tẹ́ẹ̀fì rí gbà láńjọ́ gbẹ̀rẹ̀ kìí àná bólẹ̀ kí sì wá dé lónìí tó wà sọ pé ẹ ẹ̀sìn ẹ gbàlà torí pàwọn èèyàn rojú wọn lẹ̀ láyé wọ́n gbà pé èyàn sẹ́sìn èyàn sẹ́sìn kó tó jọrọ̀ káràkà ṣe káràkátà ni wọ́n ń pè àwọn èèyàn ṣe káràkátà láyé wọ́n ń lọ lẹ́nu ìgbà tílẹ̀ mọ́ yìí aago ìrọ̀lẹ́ àbí àfálẹ́ à ń sọ̀rọ̀ yìí nígbà táwọn èèyàn ti jí láàárọ̀ yìí pending lórí ìgbà téèyàn jí sí ẹlòmíì ti dé Kánò látògbómọ̀ṣọ́ ẹlòmíì ti lọ Èkó ti darí lẹ́nu ìgbà tílẹ̀ mọ́ yìí bẹ́yọ́ tún ti lọ míì tó bá jọmọ́ bẹ́ẹ̀ ẹ ra àwọn èèyàn tí wọ́n ń ṣòwò àwọn olówó mi ń sọ fún wọn pé kó àwọn òsùn mọ́jú kìí ṣe tahajud àkáǹtì ni àkáǹtì ni àti tóun bá ti sùn láàárọ̀ ẹ má jẹ́ kí wọ́n jí bẹ́ẹ̀ ni wọ́n àfẹ́sì ààrẹ sóun lùsì ni àbóúnjẹ rẹ̀ ọmọ èèyàn wá ka in tó ní nǹkan ṣe pẹ̀lú àlìkíámọ̀ kò kàkún nínú àwọn nǹkan tí mo fẹ́ ká pàkíyèsí sí kó tó di pásíkò wa lọ àwọn àyà kan bẹ tá tọ́ka sí bí táàfì mọ̀ yí pé ẹ̀sìn ṣáájú tẹ́nìkan bá ti sọ̀rọ̀ ẹ̀sìn kò lè mo sọ lẹ́ẹ̀kan pé anajat forum anajat kìí sẹ́nìkan ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ jókòó ibẹ̀ nítorí pé níta fẹ́ pàkíyèsí sí ni bá sì là kí láwàá ṣe kó tó dàbáhùn nítọ́lọ́ ń pè wá sí tó lóun dáwà fún ní ká ṣe ẹ wo sóràtù eh, Al-Ahqaf aya 40 sura 46 ni ẹ aya 13 sí 14 Inna ladina qalu rabbuna Allahu thumma istaqamu Daju daju. àwọn tí ó sọ pé olúwa wa ni ọlọ́run lẹ́yìn náà tí wọ́n sì dúró déédéé kéèsè wọ́n wí lẹ́nu lásán àwọn sọ pé ó dà kí lọ́lọ́run bá wá fẹ́ fe, kilo fe ká ṣe kí ni ò fẹ́ wọ́n dúró déédéé nìyẹn kí náà wá ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ọ̀rẹ́yìn. nítorí náà kò ní sí ìpayà fún wọn. kò ní sí ìpayà fún wọn. bẹ́ẹ̀ sì ni wọn kò ní banújẹ́. wọn ò ní àwọn eléwọ̀n yìí ni èrò àlìjánà ibi tá ń lọ́nu kí ló ṣáájú ẹ̀ ìdúró dédé pẹ̀lú ọlọ́run kìí sọ̀fẹ́ àlìjánà yìí sọ̀fẹ́ ìyà táwọn èèyàn ń jẹ láyé mo ṣe wà sí ní fílẹ̀jì ń jò ní à ń ka tíra kan mo wá ń sọ fáwọn èèyàn pé àwọn èèyàn gan mọ́ sọ kìí sọ̀rọ̀ ọ̀nù tíra wọ́n lẹ́yìn tí ó wà lùjẹ́nà yóò ṣe kíni yóò ṣe wàhálà bẹ́ẹ̀ nígbà tí wọ́n wà ń lè kí ó níbàdàn sojú mi kòrókòró báyìí ati àtàwọn colleagues mi eégún kan wà ládùúgbò wa ibi tẹ́mi gbé kó lè jẹ́ òtọ́ pánbélé kọ̀bọ̀ ọmọ jẹ́ ni mo gbé nìbàdàn nítòsí ọ̀ràn eégún kan wà ní kọ̀bọ̀ ọmọ jẹ́ yẹn yóò dúró yóò gun kan bí orí odó báyìí àwọn ẹgba àwọn sóyé àkọ́kọ́ nù àwọn tán bá ti mọ̀ ń pa àbàdàn àtàdúgbò tí mo sọ yẹn eégún kan wà tó mọ̀ jáde mo mú actor ọ̀bẹ̀ tó bá ti wọlé lálẹ́ ẹnukẹ́ máa news ní pé èèyàn mélòó ló kú kò sí tó kàn jọba àwọn iléyìn kú wọn kú náà nù mo wà nú ọkọ̀ nìbàdàn torí ìlú tí mo gbé ni àwọn ń sọ wípé àti ẹ̀mọ́ tí ẹ̀mú kan sáà rí pé àwọn èèyàn rọ́ dànù nínú bọ́ọ̀sì wọ́n sáà ń rọ́ bọ́lẹ̀ bọ́ọ̀sì tèmi gangan wà nú ẹ̀ èmi gan mọ́ tí ń ṣẹlẹ̀ máa ń wò pé kéèyàn máa sá sí ẹnu fìtínà nígbà tí ń tí mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ àṣé wọ́n gbúrò olóòlù ni táwọn lóbìnrin ò gbọ́dọ̀ rí wàláhì ìyá kan kú sí ó forí la gọ́tà níbi tá a ti rọ́ọ̀ṣì bọ́lẹ̀ yẹn àkàtúntò rọ́bìlì káàbà ó kú tán pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ ní mo ń wo ọkọ̀ tó máa fi kó àwọn ọ̀daràn yẹn tán ní black maria mẹ́ta mẹ́rin ìjọba gbé fún yẹn àwọn ilégún kan tí máa tẹ̀lé wọn ẹgbà wọn sì lòdù sínú gbogbo ẹ̀ sòye àwọn kan ní ó sì jẹgba yẹn tán kílẹ̀ tó sú tó rẹ́gba yẹn wọ̀n ní kó lọlé padà tàbí kó jẹ́ pé òun náà wọ́n tún jẹ lọ́la tó bá ṣẹ́kù àwa ń sọ̀rọ̀ ibi kan làwọn ilé ìwé bàjá o kò mọ láyé o torí àìmọye nǹkan kan wọ́n ti pè wọ́n ti fẹnu bá àwọn àkàtú burúkú àwọn àdìsára àdìkudì wọ́n ti bèsù lọ́wọ́ ẹ̀ kìí sọ̀rọ̀ pé ẹ̀kan wò wọ́n bíi pé wọ́n ń ṣe fàájì kan àwọn èèyàn máa sọ pé àṣàlú àwọn àṣàlú yín ọ̀dà kò burú fàtẹ́bìrú ìyàwó làṣọ̀r láwọn kan máa sọ wípé ah, wàhálà ń bẹ́ ń di kò tó táwọn tí ń lọjá ànámọ̀ kò tó táwọn tí ń lọjá ànámọ̀ tí ń ṣiṣẹ́ ìsù àwa wo suratul akọf àyà 40 àyà 20 suratul àkàtàyìn náà ni àtún lọ suratul hakọ láìpẹ́ yìí ní ọjọ́ tí a ó máa tí a ó máa ṣe àwọn aláìgbàgbọ́ lórí sí iná. àwọn aláìgbọ́ lọ́n gbọ́ tí wọ́n sọ fún láyé sọ sọ sọ tí wọn ò gbà tálùkì àmọ́ fi dé ọjọ́ tá a darí wọn síbi iná kí ni ó ṣẹlẹ̀. a ó sọ fún wọn pé Mhm. ẹ ti lọ ìgbádùn yín tán ní ìgbésí ayé yín. ṣébí àyọ̀pọ̀rọ̀ ló fà tó òfin ọlọ́sìn ní ọ̀sán wàhálà ń bẹ́ndì ẹ̀sìn ẹ ti yàyọ̀pọ̀rọ̀ ẹ ti lògbésí ẹ ti lògbádùn yín tán láyé. ẹ sì ti gbádùn rẹ̀. ẹ sì ti gbádùn ayé yín. nítorí náà lónìí nítorí náà lónìí ìyà kìámà. ìyà ó san yín lẹ́san ìyà alábùkù. ọ ee e, àbáyọrí sí ayé nù ibi téèyàn ó ti gbẹ̀san kó àwa mùsùlùmí pínlẹ̀ kakọ́ là ń sọ̀rọ̀ ẹ̀san kí ni àwọn àmọ́ jẹ́ ẹ̀san yóò máa jẹ́ yóò máa jẹ́ ìtún yóò máa jẹ́ àbáyọrí sí ìsìn ẹni tó sin ọlọ́run àtẹni tó sèṣù tó ń gbà gbogbo wá ti ń sọ̀rọ̀ ẹ̀san kí ló ṣáájú ẹ̀san iṣẹ́ kan ló ṣáájú ẹ̀ ìlà ń pè ní ìjọsìn tó wá pé sùn lèèyàn sìn ẹ̀san burúkú ni ó máa jẹ́ tiẹ̀ ọlọ́run ló sìn yóò máa jẹ́ sàn rí yóò jálè jẹ́ náà ẹ nítorí jíjẹ tí ẹ je nítorí jíjẹ tí ẹ jẹ́ onígbéraga ní eh, orí ilẹ̀ láì ti e je àti nítorí jíjẹ tí ẹ olùṣe tọ torí àsìkò alihakọ sura fifty nine aya nineteen ọlọ́run yin àwọn èèyàn kan tó jọmọ àlùjànnà ibi àwọn ọlọ́run ti gbé e. kò tó wá sọ̀rọ̀ àwọn àtọ́jú ọmọ náà fàámà man ó ti àkìtàbà ó bí yẹ̀mí nì. nígbà náà nígbà náà ẹni tí a bá fún ní tírà rẹ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀. ẹni tó ṣiṣẹ́ ọ̀tún yóò sọ pé tí ò ṣiṣẹ́ òsì àáfún lọ́wọ́ ọ̀tún níjọ́ gbẹ́dọ̀ kìyàmà. yóò sọ wípé ẹgbà ẹka nígbà tó ọmọ sùn gba tán fún ní kódà bí ò jẹ́ best of them ó sáà rí pé àìlè ah, result yóò wà presentable òun náà wọ́n sọ pé ẹwo ẹwo tó mi sáà pé reality ayé ayé ìjú àlìkàmọ̀ fún wa kódà bí yẹn bá jẹ́ prof wà láti rìsọ́ọ̀tì ẹ̀ bá dáa oníkọ̀ọ́kọ́ kí sáà kọ̀lígẹ̀ kíkà yóò sí ẹ̀bá mi dúpẹ́ fọ́lọ́n kátó wá sọ ọmọ primary àbọ̀mọ secondary ẹgbà ẹ kàwé mi dájúdájú dájúdájú èmi ti máa mọ̀ dájú pé èmi á bàbá pàdé ìṣirò iṣẹ́ mi bẹ́ẹ̀ nítorí pé sí àmọ̀dájú ló ṣe láyé ó mọ̀ pọ̀ lọ́rùn sí ó mọ̀ pọ̀ ń fi ojú rí ọlọ́run kò sí eléyìí ò lè ṣẹlẹ̀ fẹ́nìkan àbẹ́ tó bá yẹ pé ó mọ̀ pé òun fi iṣẹ́ tóun ṣe ojú rí ọlọ́run náà nígbà náà nígbà náà yóò wà nínú ìṣẹ̀mí tí ó yọ́nú sí ẹ̀hẹ́ tá a yọ́nú sí nínú ọgbà àlìjánà tí ó ga ebi tá à ń lọ ni ó bàjá ọlọ́run kò ṣètò àná bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú èso rẹ̀ wà ní ẹ máa jẹ kí ẹ sì máa mú. ẹ máa jẹ máa mú. pẹ̀lú ìgbádùn. pẹ̀lú ìgbádùn. nítorí ohun tí ẹ ti síwájú ní àwọn ọjọ́ tí ó kọjá. pẹ̀lú kí ni. nítorí ohun tí ẹ ti síwájú ní àwọn ọjọ́ tí ó kọjá. sóye torí pọ́ sin lọ́n láyé kí ló fa ẹ̀san yẹn sọ ọ́ déédéé rí ni reward àfẹ́ tí o bá believe ní the word reward and the reality of reward ẹni tí o bá gbà yẹn gbọ́ nìkan ló lè mọ sọ pé kò sí ọ̀rọ̀ ẹ̀sìn fúyẹ́ fàájì nìyí tó kù tí ẹ̀ bá sin lọ́n pákáleke àdánwò ńlá ní ìtókù tí yóò bá sin náà má sì sin náà pẹ̀lú fẹ̀ẹ́nú rẹ̀ o oníbọ́lọ́n sí lẹ̀sìn kalẹ̀ o suratul Haqqah náà láwà sura 69 látàyà 19 and lọ 37 ọlọ́run ti sọ̀rọ̀ àwọn tó ṣáájú tí wọ́n fọwọ́ ọ̀tún gba wọn ọlọ́run iṣẹ́ tó jọmọ́ṣẹ́ ọwọ́ ọ̀tún ni wọ́n ṣe ni wọ́n fi dẹni ayọ̀ tí wọ́n bá ń sọ pé ẹ bá mi kà ẹ bá mi kà ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dunnú gbólẹ́bádé àti pé ẹni tí a bá fún ní tírà rẹ̀ ní ọwọ́ òsì torí pé sí òsì ló ṣe láyé yóò sọ pé ọ̀nà àmọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ mi o náà mú gbọ́ bá ṣe pé a kò fún mi ní tírà mi rárá kó mọ́ tẹ̀ wá gba nǹkan kan ọmọ burújú àdánwò yìí lọ tí wọ́n gbé kàún lọ́wọ́ lọ́jọ́ àlìkí àmọ́ ilẹ̀ ní ìwọ̀n ṣẹlẹ̀ òun náà ti ṣiṣẹ́ kan láyé iṣẹ́ méjèèjì yẹn lẹ̀sìn ẹ̀rí wípé ìgbà téèyàn ń ṣe wàhálà jù nígbà téèyàn ń ṣe iṣẹ́ kìí sì gba reward ìgbà wàhálà yẹn gangan lọ́mọ aráyé wà fẹ́ kàkún kan mú ń gbọ́. àti pé èmi kò tí ì mọ ohun tí ìṣirò iṣẹ́ mi jẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ìgbà tó ti gba lẹ́tà ìbànújẹ́ ìbànújẹ́ ti rú dàbò wá ní kíni wàlàmádìrì mọ́ hìsàbíyà. àti pé èmi kò tí ì ohun tí ìṣirò iṣẹ́ mi jẹ́. ó mà ṣe o. naam ikú ìbá ti gba ẹ̀mí mi tán pátápátá. Allahu Akbar. mo ń gbọ́. ọ̀rọ̀ mi kò rọ̀ mí ọ̀rọ̀ mi kò rọ̀ mí lọ́rọ̀ lónìí. láyé tó jẹ́ pọ̀rọ̀ ní òjò sí lọ́hùn. mo ń gbọ́. gbogbo agbára mi parí lónìí. ó parí ok. Ọlọ́run yóò sọ pé ẹ kì í mọ́lẹ̀ ẹ kì í mọ́lẹ̀ ẹ dè ní mọ́wọ́ mọ́rùn ẹ dè lọ́wọ́ mọ́rùn ẹ só òdúhù fàgùlù ثم الجحيم صلوا اساسينو iná jahim esosinu ثم في سلسلة درعها 70 ذراعا fasuluku. lẹ́yìn náà ẹ wọ́ sínú ẹ̀wọ̀n tí ó gùn ní àádọ́rin igun wọ́. Allahu Akbar. ẹ kì í sínú rẹ̀. ẹ kì í sínú ná. dájúdájú òun kò ní ìgbàgbọ́ sí that is the reward tó jẹ́ ẹ̀san ṣẹ́ tó sí láyé ẹ wá mọ̀ gbọ́ ẹ wọ́n gbọ́ lára iṣẹ́ yẹn láyé ẹ mọ̀ gbọ́ dájúdájú dájúdájú òun kò ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba tí ó tóbi ẹnínú àti pé òun kò gba ènìyàn níyànjú láti bọ́ àwọn aláìní. ẹ ẹ máa lé wọn dànù ni kódà yìí gba tọwọ́ wọn nisa ẹ má wulẹ̀ ọjọ́ ti àwọn kan máa jẹ nǹkan ọmọ mẹ́lẹ̀ tọ́lọ̀ ni wọ́n jẹ o ṣe o iná ni wọ́n jẹ o iná lọ́lọ́wọ́ bá pè nítorí ibi tí ó já sí jẹ́gbẹ̀rẹ̀ àkíyàmà kò sánú wọn ó tó gba nǹkan wọn ẹ tẹ̀síwájú nítorí náà kò sì ní ọ̀rẹ́ ìmùlẹ̀ fún níbí lónìí kò ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ tí ó já alùgbàlà fún àbẹ́ni tí ó sànú ẹ̀ àti pé kò sì ní sí oúnjẹ fún ojú ìjẹkújẹ ọwọ́ níwọ̀jẹ̀ àkọ́kọ́ wọ́n ti àti pé kò kí iṣẹ́ kí iṣẹ́ ọ̀rọ̀ òdífà. wọ́n wá ń fún láwọ̀ yín wọ̀jẹ̀ àwọn onúwọ̀jẹ̀ ìjẹkújẹ ni wọ́n fún jẹ mhm. ìbẹ̀rẹ̀ ládé. kò sẹ́ni tí ó fẹ́ ju àwọn ẹlẹ́ṣẹ̀ lọ. àwọn tó ṣẹ̀ tí wọ́n sí lọ́wọ́ àwọn ní òjò oúnjẹ yẹn ní yẹn sura 22 suratul hajj káwọn lọ kà yẹn wà á nà sáà àlùkìyàmọ́ ó dé kò sí méjì ń bẹ̀ o gbàtọ́lọ́ ń sọ lẹ́yìn tán wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀san torí ká lè tètè sí iṣẹ́ ìta fi jèrè níjọ́gbẹ̀ àlùkìyàmọ́ eléyìí ó ní wọ̀nba tá a fi tún rán wa létí náà lẹ́tò ní kí ọlọ́run bá kún mọ́sà sí àánú ẹnì kọ̀ọ̀kan wa هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú Ramadan ati lẹ́yìn rẹ̀ ẹ pè olùkọ́ wa sí orí àwọn nọ́mbà yìí zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ́ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé Seoul International School Òkèánú bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní Alubarika Mosque Àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó sọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five UBA Bank account name Muslim Community and Najat wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.